بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابته أجمعين وبعد ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam a tún kíra wa lẹ́ẹ̀kan sí pé a tún káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ ìránra wa létí tí a ń bá lọ nínú hálkọ̀ yìí a jẹ́ kí a tún máa ma nípa wujubu ifradillahi subhanahu wa ta'ala bil ibada bó ṣe pa dandan kí a ṣe Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo níbi ìjọsìn rẹ̀ ìyẹn pé bó ṣe jẹ́ dandan fún wa kọjá pé n tá à ń pè ní ìbáadà yìí ẹni tá a fẹ́ sìn yìí sí n tá a fẹ́ ṣe yìí ǹjẹ́ àṣẹ fún nǹkan mi so nìkan náà la fẹ́ ṣe fún dandan ni fún wa láti ṣe fún allah subhanahu wa ta'ala nìkan. gẹ́gẹ́ bá a sọ fún wa bìjẹ̀mí àníwá gbogbo òran ìbáàdà ọlọ́run bàálùkẹ́lá nìkan la gbọ́dọ̀ ṣe fún tó yẹ pé a gbọ́dọ̀ ṣe fún ẹlòmíì yálà o káwá wò pé àwọn màláíkà àwọn alásùnmọ́ ọlọ́run mà ni àwọn ànábì ọlọ́run wọn ń àwọn ẹni ọlọ́run wọ́n ń bẹ́ẹ̀ bó ṣe wulẹ̀ orí àwọn eléyìí ọlọ́run sàwọn ẹlẹ́sà lóòótọ́ bó ti jẹ́ pé èmi àti yín náà a lè wà nú ẹni tọ́lọ́wọ́n bá àlekẹ́ ọlọ́wọ́ sàlẹ̀ sá ńgbọ̀n yẹn pọ̀ ní májẹ̀mú ala inna awliya allah la khawfun alayhim wala hum yahzanun àwọn ẹni tiẹ̀ ọlọ́wọ́n bá àlekẹ́ láti ròyìn wọn kò ní sí bẹ̀rù fún wọn kò ní sí payà fún wọn ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni alladhina amanu wa kanu yattaqun àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlágbọ́ tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́ idan tèmi àti yín náà bá ti àti ọlọ́run gbọ́ tèmi àti náà tá a bá ti bẹ̀rù rẹ̀ sẹ́yìn pé a rẹ̀ bá a bá ti wá wulẹ̀ ká wá dẹni ọlọ́run tó kò lẹ́tọ̀ọ́ kí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá nínú èèyàn tọ́lọ́wọ́n bá àríkẹ́ ọlá dá kọ́ wá máa sìn wa. bó ti jẹ́ pé kọ̀ lẹ́tọ̀ọ́ fèmí àti yín náà ká wá wò pé àwọn èèyàn kan bẹ̀ wẹ́ ní eré ni wọ́n o ìjẹ́ sí wọn àdáhùn màláyé kàbí ẹni jẹ́ lásùnmọ́ ọlọ́run tí wọn èé kọ àṣẹ ọlọ́run tó yẹ pé wọn èé dẹ́sẹ̀ wọn àgbọ̀rọ̀ darí ìbáàdà àgbọ̀rọ̀ darí ìjọsìn sọ́dọ̀ wọn àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ànábì rẹ̀ àgbọ̀rọ̀ darí ìjọsìn ọlọ́run sọ́dọ̀ wọn àwọn ẹni rẹ̀ tí wọ́n jẹ́ ní eré àgbọ̀rọ̀ darí ìjọsìn ọlọ́run sọ́dọ̀ wọn ta'ala òun náà ni a dojú ìbáàdà wa kọ nínú àwọn ìbáàdà yìí a rí i pé kálíbà àmọ́ pé òun nìkan ló ní ọlọ́run balikẹ́lá ọ̀pọ̀ wa láṣẹ rẹ̀ nínú Suratul Baqarah àyà twenty one kódà tó fi dé twenty two ọlọ́run balikẹ́lá sọ fún wa pé ya ayyuhan nasu ubudu rabbakumul ladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run lẹ́yìn èèyàn a rí i pé kìí ṣe olùgbàgbọ́ òrodo ọlọ́run pé gbogbo àwọn èèyàn nítorí pé ìpìlẹ̀ wa òun náà ni pé ọlọ́run pa gbogbo wa láṣẹ gbogbo wa lọ́lọ́run wulẹ̀ pa láṣẹ pé a máa sin òun ṣùgbọ́n àwọn kan gún rí àwọn kan rọra wọn lẹ̀ fọba tó dá wọn ọlọ́run máa yọ èmi àti ẹ kúrò nínú ẹni tọrọ rẹ lẹ̀ ẹni tí ń tẹ̀ láṣẹ rẹ ọlọ́run yá ayúwa náà sùn ròdù rabbakumu alladhi khalaqakum ọlọ́run lẹ́yìn èèyàn ẹ máa sin ọba tó dá yín walladhina min qablikum kódà kìí ṣẹ̀yin nìkan àwọn kan ti síwájú yín òun náà ló dá àwọn tó síwájú yín la'allakum tattaqun kẹ́lẹ́bà tún máa bẹ̀rù ọlọ́run ọba àlekèọ́lá títí ọlọ́run ọba àlekèọ́lá tún ní alladhi ja'ala lakumul arda firasha was-samaa binaa wa anzala minas samaa'i maa'a fa akhraja bihi minath thamarati rizqan lakum fala taj'alu lillahi andada wa antum ta'lamun ọlọ́ni ẹni tí mo ní ká ẹ máa sìn òun náà lẹ́tọ́ jẹ́ pé ja'ala lakumul arda firasha ọ̀tẹ̀ ilẹ̀ fún yín nígbà téèyàn tẹ́ rọ́ọ̀gì lẹ̀ ọ̀sàmá abina'a ọmọ sánmà lẹ̀ nígbà tí tí tí tọ́yẹ pé ah subhanallah àfi àfi ọlọ́run ga o ọ̀gá o ọ̀gá o kò sí ní tá a lè fi máa tata a fi nǹkan wé fi wé nkan láyé àgbẹ̀ kò tàfi wé ọlọ́run ó gbọ́rọ̀ gẹ̀jẹ̀gẹ̀ ọ̀nà jìn síra wọn kò fi rárá. wa anzala minas samai ma'a ọlọ́run ọba àlekẹ́lá tó pa wá láṣẹ pé ká máa sin òun yìí fún wa. fa ẹ wá wò ńgbà ń tára tán yóò tún mú nǹkan jáde mú jáde nínú di àrísìkí ìjẹ ìmu fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ni èmi ọlọ́run tí mo ní ẹ máa sìn náà ni mò ń ṣe gbogbo eléyìí fala taj'alu lillahi andada wa antum ta'lamun ẹ má mú nǹkan mi pọ̀ lọ́hùn ẹ̀yin gáàmà ẹ̀yin gáàmà ó yẹ yín ó yẹ yín ẹ̀ ń bá fẹ́ lórí kankan náà ni ni lókù lọ́mọ sì wá ní olórí kankan ẹ̀yin ọmọ ìyá mi ká dáa kọ fún wa ní kíní o nínú àwọn àníwáwò lè bá dà àkọ́kọ́ àdùá àdùáwù àdùá ṣiṣẹ́ ìrẹ́rẹ́ nílẹ̀ níbi mímọ béèrè nǹkan lọ́dọ̀ ẹni tọ́jẹ́ pé òun nìkan ló lè ṣe nǹkan náà ká máa béèrè nǹkan pẹ̀lú pé ó wù pẹ̀lú ìbẹ̀rù pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ìdí rẹ̀ bẹ́ẹ̀ sọba tó dá wa pẹ̀lú ìgbé ìgbé ọlọ́run subhanahu wa ta'ala ìgbé tóbi èyí tó jẹ́ pé la yajuzu sarfuhu illa lillahi subhanahu wa ta'ala tó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ ká wá ṣe nǹkan náà fún ẹni tó yàtọ̀ sí Allah ẹ wá rí ẹni tó bá wá jẹ́ pé nǹkan mi ni ń pè wastaghatha bi ghayrillah ariwo ẹgbàmí ẹgbàmí ó tún ń ṣe fún ẹlòmíì tó yàtọ̀ sọ́gbà tó dáa tó sì jẹ́ pé nǹkan náà la yaqdiru alayhi illa Allah ẹni tó ń kígbe ẹgbàmí ẹgbàmí nǹkan lọ́dọ̀ rẹ̀ kò lágbára láti ṣe nǹkan náà kò lágbára àti gbà ọ́ níbi nǹkan yẹn ọlọ́run subhanahu wa ta'ala ó nìkan ló lágbára láti gbà yẹn bẹ́ẹ̀ a ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ fa huwa mushrikun fàwùwà mushrikun ọ̀sẹ̀ bọ́ ni wàláwù qala la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam kódà kọ́ wá jẹ́ pé irú ẹni lójoojúmọ́ náà sí la ilaha illallah la ilaha muhammadu rasulillah la ilaha illallah muhammadu kọ́ yẹ pé òun wí ṣùgbọ́n dùá ó fẹ́ tọrọ nǹkan ó ní bùkátà sí nǹkan ń kígbe gbàmígbàmí lọ́dọ̀ ọmọnìyàn irú ẹni bẹ́ẹ̀ gbólóhùn kẹlímàtò kẹlímàtò musharrafa tí ń sè yìí gbólóhùn tí ń wí yìí gbólóhùn kan tó yẹ pé kò lè ṣàǹfààní fúnrú ẹni bẹ́ẹ̀ ẹ sì wo bí gbólóhùn yìí ẹ wo bó ṣe tẹ̀sùn wọn tó irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa wí gbólóhùn la ilaha muhammadu rasulullah walaw salla walaw soma walaw hajja kúrò ẹni bẹ́ẹ̀ ó máa kírun kúrò ẹni bẹ́ẹ̀ ó gbààwẹ̀ kó ẹni bẹ́ẹ̀ ó sì ṣe hajj torí ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé duawu ó ń ṣe ọ̀tọ̀ ẹlòmíì ní ti ń béèrè nǹkan kì í ṣe ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ńgbà tó lọ́run pàṣẹ fún wa ọlọ́run ni wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna 'an ibadati sayadkhuluna jahannama dakhirin fúnra ọlọ́run bá ó náà lọ sọ pé ẹ pè mí màá dá yín lóhùn idan ọwọ́ ajé àmọ́ ìpè gbogbo ẹni yòówù tọ́bọ̀ wá gún rí níbi ìbáàdà òun ajẹ́ pé dùá ìbáàdà torí pé ńlọ́lọ́wọ́n bá àríkọ́ ọlá síwájú kó tó pé ẹni ọba sorí kunkun sí ìbáàdà ajẹ́ pé ńtọ́ ni a gbọ́dọ̀ mọ̀ pé ni ìjọsìn àdùá ṣíṣe. Si kọ̀ọ̀kan wàá máa wí ní tó bá wù ọ́ tí yóò ní ìbámu sí ọ̀rọ̀ alukuran tí yóò rí ìbámu sí sunna anabi sallallahu alayhi wa sallam eléyìí ò bójú mu anabi ní adu'ahu huwa ibada adu'a ṣíṣe ibada ni a tún máa nínú halqa tí yóò tún tẹ̀lé eléyìí bi idhnillahi ta'ala subhanaka allahumma wa bihamdik shadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين